ìgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún ọdún mẹ́rin mẹ́rin dín ní ogójì ìjẹjẹrọ anabi sallallahu alayhi wa sallam asalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. nínú sira alẹ́ adabul mufrad bí ká bọ̀rọ̀ dé náà ní báàbò ẹ̀sìn kọ́ńtì ìdá sáfòkò. ojú ọ̀nà tí ń sọ nípa ìwà dáadáa dídá wa nígbà tí yẹn bá ti lágbọ́yé tí àgbọ́yé ní òye ká mọ kí ni wà tó dáa a rí pé tí ibi tí a bọ̀rọ̀ dé ní ìjẹ́dógún òun náà ni ọ̀rọ̀ ìwà fáwa lẹ́nu mùsàlẹ̀ ọ̀dì ọ̀làwùsàlà tí a sọ nípa wọn pé àwọn ẹni tí wọ́n wà pẹ̀lú afáwa lọ́pọ̀lọpọ̀ yẹn sábẹ̀ nínú rẹ́ẹ̀tì ó ní mi nìkan kan tó bá bàrà nígbà tó bá jókòó táwọn ọjọ́ mi ìdẹrẹ nìkan kan tó máa ń fọ̀rọ̀ panu tó àfọwọ abẹnugan sábẹ tọba wa pẹ lára ilé rẹ adẹbẹrẹ ìsúnmọ́wọ́ rẹ lọ́wọ́ wa níjọ́ yẹn náà ìsúnmọ́ rẹ ní pé tọrọ bá di pàtàkì àfáàwà èèyàn pàtàkì ni wọn. wọ́n do nípa àfa tọ́lọ̀ wá di ká rọ̀ fara lé wọn a tún máa rọ̀ fara lé ẹ̀rí eléyìí a sọ pé ìwà àwọn ẹni ìṣáájú rere ni afẹ́ká náà ká mú wa wọn nítorí ẹ̀ ló ká lọ gbé ìpín àfa wa zẹ́rù mùsàlì lákùú ọlọ́run ọba lábẹ́ báàbù yìí náà láti máa tẹ̀síwájú fún wa tí ó kàn. òun náà ní hadith ìgbà mẹ́tàdínní àádọ́rùn tó eighty seven wọ́n ní haddathana sadaqatu qali. أخبرنا يزيد بن هارون عن محمد بن إسحاق عن داود بن بن حسين عن عكرمة عن ابن عباس قال سئل النبي صلى الله عليه وسلم أي الأديان أحب إلى الله عز وجل قال الحنفية السمحة آه أنا حدثنا صدقة صدقة هي أتوقف يعني بسارة لا تسلم أنا صدقة أبا وصرف wọ́n ní yazid bin harun ó fún wa ní ìròyìn fọlọ ìwà alátọdọ muhammed bin ishaq muhammed bin ishaq òun náà gbọ́ fọlọ ìwà alátọdọ daoud bin hussein ìyẹn náà sọ kọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ ẹ̀ kìrìmọ́ ìkìrìmọ́ ọlọ́run wá gba ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ Abdullahi ibn Abbas ọdí ọlọ́hu ta'ala àdúgbò kí lọ́rọ̀ náà wọ́n ní sún ìlànà nàbí jù wọ́n bí ànábì léèrè sallallahu alayhi wa sallam pé ayyul adiyani ahabbu ila Allah ẹ̀sìn wo lẹ̀sìn náà èyí tó tọ́já pé ọlọ́run ọba subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ sí jùlọ alákọ̀ọ́kọ́ abẹ ìwọ̀n táwọn sọ̀sọ́lá tó fi dáhùn òun náà ní pé alìhànífìyàtú sábà alìhànífìyàtú sábà ọlọ́run náà ní ok ẹ̀yà máa wà wíwá. yóò tún bí kì máa rí ọ máa rí ọ. so alìhànífìyàtú sábà. Ah, alḥanifiyya yìí wọ́n lọ́wọ́ látọ̀rí ara alḥanif alḥanif wọ́n ní ẹni tó máa pè ní alḥanif òun náà ni man kana ala millati ibrahim gbogbo ẹni yóò tó bá wà lórí ìlànà ẹ̀sìn anábì ibrahim alayhi salatu wassalam òun ni wọ́n pè ní hanif ẹ̀rí wọ́n ní kódà wọ́n pè ibrahim náà ní hanifa. ẹ̀rí pé àyà tó parí ní sọ́tò sọ́tò Nahl inna Ibrahim kana kana umma hanifan àbí kana ummatan qanitan hanifan wa lam yakun min al-mushrikin. إذا نبي الله إبراهيم عليه الصلاة والسلام كان أمة ummatan ẹ̀rì pàṣẹ tuntun àná fatihul majid tẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ ìjókòó wa yìí níbi ọdún bíi mẹ́fà sẹ́yìn sí méje. wọ́n dáadáa ju nàbí láì Ibrahim alayhi salatu wassalam kana ummatan yaani imama wọ́n jẹ́ aṣáájú qanitan yaani muti'a tó ń tẹ̀lé tọ́lọ́ hanifa hanifa ìtumọ̀ rẹ̀ ni pé ó fi níbi ìbàjẹ́ lọ síbi òtítọ́ ìbàjẹ́ wà ń ta òun náà ní ẹ̀sìn bọ́gìbọ̀ pẹ̀ tó ń ṣe táwọn bàbá rẹ̀ ń ṣe ó wá sí kúrò níbi ẹ̀sìn yẹn ó dẹ̀ sọ̀rọ̀ láti kọ́ fúkó mẹ́ẹ̀ lọ síbi èyí tó dó déédéé ẹ̀ tí ó ṣe wọ́n làmì ẹ̀kún mí náà mọ̀ṣẹ̀kì kì í sọ̀tẹ̀ bọ̀ aláwa ni ṣáàkìrọ̀ ńlẹ́ àni ọ̀mì wọ́n tún jẹ́ ẹni tó ń dúpẹ́ àwọn ọ̀dẹ́ra ọlọ́run ẹ̀ fàyíṣàbáwò wà hàdáhù ọyọ ẹlẹ́dàá rẹ wá sí kíni ìṣàbá ọ̀rọ̀bù ẹlẹ́dàá rẹ wá padà sá lẹ́sà níbi tá a sá ń lọ òun ni pé wọ́n ń pè nàbí láì bọ̀rọ̀ tí màá lè sọ̀lá tó sàlám ní kíni o hanifa kí ló náà fi ń pè ní hanifa lèmẹ́lìhì ànilbáwọ́pẹ́ ẹ̀làlùfà nípa bí nàbí láì bọ̀rọ̀ tí màá lè sọ̀lá tó bó ṣe fi kúrò níbi ìbàjẹ́ lọ síbi òtítọ́ òun ni wọ́n ti ń pè ní kíni o hanif lẹ́ẹ̀nà بمعنى الميل طبعا الحنف في اللغة يعني الميل nítorí ẹ̀ ni wọ́n fi ń pẹ́ ní tọ́ba fi kúrò níbi ìbàjẹ́ lọ síbi òdodo wọ́n pè ní kíni o hanif hanif tó nípa bẹ́ẹ̀ ìgbà tí wọ́n á bí anábì léèrè sallallahu alayhi wa sallam wípé ayyul adiyan ahabbu ila Allah azza wa jal ẹ̀sìn wo wọn lọ́lọ́wọ́n ọba àlekẹ́ ọlá ló nífẹ̀ẹ́ sí jù lọ́dọ̀ rẹ̀ àwọn sọláwá dáhùn pé alihanifiya òun náà ni pé ìlànà ẹ̀sìn tó ti fi yẹn máa wà lórí ìbàjẹ́ ìyẹn á wá fi kó mi ìbàjẹ́ yẹn lọ síbi òdodo àti lánàá dáadáa nìyẹn kéèyàn wí lónìí kó ti rọra kó lóun ò bẹ́ẹ̀ mọ́. kókó wá gbàgà fọmọ mi lẹ́yìn mi lẹ́yìn mi rà ó dàbí fàgà tó wà náà ẹ wá jókòó lẹ́yìn mi sọrí àga oníke àjẹlẹ ìsàkàn. tó alihanifiya aṣọ wípé tùmọ̀ rẹ̀ náà ní kíni o ẹni tá a bá pè ní hanif òun lẹni tó fi kó níbi ìbàjẹ́ lọ síbi kíni lọ síbi òdodo. torí wá pé òun tó yẹ kó wà nínú ìlànà mùsùlùmí nìyẹn lóòótọ́ èèyàn gbọ́dọ̀ gbọ́ lábú kí ó máa gbọ́ bí ẹnu àwọn èèyàn bá ti dùn nítorí pé ẹni tó bá gbọ́ lá fún ọ̀rọ̀ jìdán akdaru tanakul tó bá ṣe dáadáa lónìí tó bá dọ̀la yóò kó níbi dáadáa bẹ̀sì kéèyàn ródodo kẹ́mi fi lọ́ọ̀bì àdámọ̀ ẹ̀mí àdámọ̀ ẹ̀mí wọ́n ti fi wà lórí ìbàjẹ́ tẹ́lẹ̀ ó dẹ́ pa á dùn lóbi jáde pé ọba Herakil nígbà tó bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn tó wá ṣàtakò pé ẹni ìgbà àwọn ọmọlẹ́yìn ànábì láàyè lọ́dọ̀ yẹn o wọ́n ń tú wa ká ni wọ́n ń dà wá rú níbi tá a wà ní o. nínú béèrè tí ń béèrè ní pé ṣé àwọn èèyàn tí wọ́n ń wọnú ẹ̀sìn yẹn tí wọ́n ń lé sí dàbí wọ́n dín fún ọ̀kan béèrè yẹn ni. a oníbàlẹ̀ yẹn ti dò wọ́n lé sí ni o. níbẹ̀ ni ó ti máa yọ ayé pé ododo jẹ ẹni tí ń sọ lọ débi tí ọlọ́run má jẹ́ àmà padà sí ibú bẹ́ẹ̀ ni tí sọ bá fẹ́ sọ fún fẹ́ sọ bàjẹ́ àwọn èèyàn tí ó dùn ọ́ wà kẹ́ wà ó. wọ́n fẹ́ padà sọ fún wa ẹ̀yin lẹ́sọ fún wa pé ẹ fẹ́ gbọ̀nsẹ̀ ẹ wá ní mú pọ̀ padà ní lẹ́ẹ̀fì ẹ wá ní kájú yìí pẹ́ ń ẹ fẹ́ wọnú gbójì lẹ́ bá àwa ìṣesí yẹn làwọn tí bá gbódòdó ṣe wọ́n yẹ pé ìlànà ẹ̀sìn tó dáa jù nìyẹn kí wọ́n lórí ìbàjẹ́ lẹ́nìí kó tẹ̀ dọ̀là kọ́ sọ fún un padà kí wọ́n máa sọ fún un pé ẹ̀yìn bọ́dọ̀ àwọn ọ̀sẹ̀ lọ́wọ́ àtẹ́lẹ̀ ó di ajá tó fi wá kó ń bẹ̀ tó tún á níbì kẹ́ni nígbà bàbá kí wọ́n tiẹ̀ máa tó ń tó bá tún dọ̀là wà á tún kó ń bẹ̀ yẹn náà àwọn òbí là ọlọ́run ò ní já wọn fàlà òdodo ti lọ síbi ìbàjẹ́ mọ́ láéláé àkọ́ná wọ́n bọ́dún mẹ́rin fún wa alhamdulilah gbogbo ohun tá a ti ń lò náà ní ìsìn ó ti ń pé bí ọdún mẹ́jọ báyìí alhamdulilah tí nǹkan ẹni ọba tó máa lé sí dáadáa lókun kò dínkù kankan sọ débi pé àwọn àmà òdodo náà àdáhùn ẹ̀mí tẹ́mi bá ti gbọ́ báyọ̀ kan máa fi tọ́hún tó ń pè ní àní nìyẹn òun náà ní fífi kúrò níbi ìbàjẹ́ lọ síbi kí ni o òdodo ètí ibi tó dúdú yẹn wà kọ́ máa lọ jáì láti débẹ̀ máìlù ni kò kèé ṣe pé nǹkan sẹ́yìn ọ̀gá lọ straight kejì èèyàn ṣe kọ́ọ̀fù ni. lẹ́yìn pé èèyàn fẹ́ wò pé sáàjì máa gbà yìí sì ń gbà gbọ́rọ̀ yìí lọ. ẹ rí àwọn tó bá máa ń tijú wọ́n tijú débẹ̀ pé àti wàá gbọ́ á ní báyìí ni lónìí tó tún dọ̀là àtún ní kò rí bẹ́ẹ̀ mọ́. ẹ̀sùn pé Abu Hanifa ẹ̀kọ́ yẹn fẹ́ẹ́ ṣe déédéé mu dáhùn sọ́nẹ́ Abu Hanifa Shaybani rahimahullah ẹ̀rí ń pé àbí Nu'man Nu'man wọn àti pé Shaybani náà wọn máa fi ń pè wọn tọ wọn kẹ̀dé pé ọmọ kí wọn wọn ni yá Yaqub wọ Yaqub èèyàn níwá abala níwá o naqulu liyawm wa narji'u gada tàbá sọ̀rọ̀ lónìí lọ́ba dọ̀là á tún lè àwíwẹ̀ wọn. ṣùgbọ́n tọ́ba ti wá rí fọ́rọ̀ wa tá a sọ lónìí ọ̀yà pàṣítà náà. títọ́ ní yaba títọ́ la wọn náà sá ti mú òun wa alihi wa sallam so nípa bẹ́ẹ̀ ìgbà wọn àbí anábì sallallahu wa sallam lè pé ayyul adiyani ahabbu ila Allah azza fi ẹ̀sìn wo nínú àwọn òun sí jùlọ adáhùn pé òun lè tó ti pé èèyàn fi èèyàn kúrò níbi ìbàjẹ́ lọ síbi kíni o lọ síbi òtítọ́ ọwọ́ ni asáfà tó tún wá jẹ́ sí ìpẹ̀lẹ́ àtẹ́kọ̀ọ́ sí kẹ̀kẹ́ náà ẹ̀sìn wáyé ẹlẹ́gbọ́n wa nù hadith mi ìtàn sísálà ń sọ wípé àdínú yusuf wọn là ń yọ ṣáàdà àhàdùn ìlà ọ̀gọ́làbà ẹ̀sìn yìí ohun tó rọrùn ni ẹlẹ́gbọ́n wa ní mẹ́sìn kankan àti kó tún padà rí pẹ́sì sáàtún pọ́ nílẹ̀ ni wọn ò tí ò ní kankan sí. ẹ̀rí ẹ̀sìn rọrùn kápájú lọ nọ̀rọ̀ àyìnbáàdà láti gẹ̀dọ́rọ̀ àwọn àfáà tí wọ́n mú tíra báyìí wọ́n dẹ̀ kọ́ tíra lórí kí ni àlẹ́sì sọ́dún fil àyìnbáàdà kì í sọ̀rọ̀ náwó lásán ìwà níwọ̀ntúnwọ̀nsì ló fi agbé nínú yàní min akhlaqil muslim òun náà ní kí ni al-adlu wal ní máa ń ṣe dọ́gba àti kí yẹn wà níwọ̀ntúnwọ̀nsì lórí àlámọ̀rí bí alẹ́ ti sọ́ọ̀dù ṣe wà nù nẹ́fàfà nínú nẹ́wó bẹ́ẹ̀ náà lọ́wọ́ àná ọ̀rọ̀ ìjọsìn wọn làwọn sọ sọlá wọ mọ́sálásí ìjọsìn ọba dẹ̀rọ̀gùn kẹsí wọn ta síbi ọ̀pọ̀ kẹsókò kan ọba ń béèrè yìí pé ó kún wọlé yìí wọn níbẹ̀ ní Zainabu lónìí Zainabu tí bá ti ń kírun tó fẹ́ máa tó gbé báyìí okùnrin ní ọ̀dà dúró yóò fi dúró dáadáa padà. Ah! òjíṣẹ́ ọlọ́run ni hello e ọba ndị ń dí òkun yẹn tàbí so mọ, ẹ lọ tu. ó ní aleikum bí máa kọfí ìhóòdì ohun ni ṣe nínú Ka fa iná láhà dáadáa jẹ́ ọlọ́run láàyà mẹ́lù kò ní sọ ọlọ́run láti máa dada yín lẹ́sìn ẹsẹ̀ titi gbogbo yóò ti

èyí tó dáa jù nú ẹ̀sìn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jùlọ òun ní kíni ọ asábà èyí tó jẹ́ pẹ̀lẹ́ ẹ̀sìn pẹ̀lẹ́ lára pẹ̀lẹ́ yẹn náà ni kò sí ilé koko nínú ẹ̀sìn ẹ̀rì pé mo sọ ìdí akíni mo wá kẹ́yìn kò sí mbẹ́ nínú ẹ̀sìn wáyé èyí táwọn èèyàn yín fẹ́ lọ gbé wọ́n tí wọ́n lọ yìí wọ́n bá tún pààrọ̀ ẹ̀kẹ́ láàrin arúgbó rírú ẹ̀sìn sọ pé kò sí ohun tọ́jọ́ torí mo ṣàkọ́ ní kéèyàn darúgbó wàlùmọ̀ṣàkọ́tù tẹ́jìlébù tàìsí ẹ̀rí gbogbo nǹkan bá ti pè ní ilé koko báyìí fúnra rẹ̀ náà ló ń wá rọrùn ilé koko ó dẹ̀ ń wá rọrùn fúnra rẹ̀ ẹ̀rí ó ń wá rọrùn fúnra ara rẹ̀ nínú rọrùn yẹn òun ní àti ló ti sọ pé ń tọ́ba o ọba ọmọ àti gbà náà wọ́n fẹ́ gbẹgbà ni náà sọ̀rọ̀ ní ìsì àmù ṣe wà fún kíni o ló ṣe wà fẹ́ni tó bá já arúgbó. mo lọ sọ́dọ̀ ìyá rẹ̀ lọ́sọ̀lọ́sọ̀ káàlù wọlé lẹ́yìn ẹ̀rọ sọ́dọ̀ ìyá rẹ̀ lọ́sọ̀ ìta straight. òun lẹ̀sìn ó bẹ̀rẹ̀ pé bí ti lọ rí kíní kẹ́ tó ṣe kẹ́kẹ́ mbẹ́ ẹ̀ lọ tún wò dáadáa kì í fẹ̀sìn wọ́n bá ti ṣe kẹ́kẹ́ ọba ti rẹ́ nìkan ti lọ wọn iṣẹ́ kan fọ ibi ó sì lẹ́bi láàpọ̀ ọ̀kasẹ̀ ọ̀kasẹ̀ kan ló ṣe lóòrè ah pa èyí sẹ́sì tá ànábì mu wà lélẹ̀ èmi ló ti fẹ́ sọ nìyẹn obìnrin yìí pé mizanu dábì máa àwọn ẹ̀sìn yàn kẹ́mẹ́ ni òun náà ni yanni asahla pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kùtù máa mẹ́mẹ́ ẹ̀rí páyà kan sọ pé mọ́jà alọ́láhu ìdí ni mi kárọ̀ ọlọ́run òfin sínú ẹ̀sìn wáyé gbogbo nǹkan tá a lè sọ pé kókó lélẹ̀ àbẹ́sẹ̀ lélẹ̀ àbí wàhálà lélẹ̀ àbí mọ̀ṣáfà kò sí mẹ́ mọ̀rọ̀ bá nìyẹn ti èyí tí yẹn fi kú níbi ìbàjẹ́ lọ síbi kí ni o lọ síbi òdodo asapha tó tún wá jẹ́ pẹ̀lẹ́ tó tún jẹ́ sìn kí ni o tó jẹ́ sìn pẹ̀lẹ́ ìyẹn jẹ́ hadithi ní abẹ́ ìwà ńbẹ̀ ni ó tó fi máa ìwà wípé ìwà mùsùlùmí ni báyìí òkú òdodo ti jìnà tó tí yẹn ti wà lórí ìbàjẹ́ kí yẹn má ti ju rẹ̀ kó fi kó ń bi ìbàjẹ́ yẹn lọ síbi kí ni o lọ síbi òdodo ìwà mùsùlùmí náà ní pẹ̀lẹ́ ẹnì kan sọ sálándìdì tún sọ ọ yẹn pé ọlọ́run kọ́ bá ní kí ọmọ nìyẹn kan èyí pé sábà ẹ máa ń ṣe àánú nígbà tó bá fẹ́ ta àbí gbà tó bá fẹ́ rà kódà tó bá fẹ́ sí yẹn gbèsè tẹ́yẹ̀ bá ti rí kan rí tó mú kankan wá èyí sì yí dà nẹ́bí wá nìyẹn mọ̀rọ̀ bó ti yé sùmọ́lẹ̀ kan náà má jẹ́ àgbàgbé o bí tó bá yẹ kó lé kájí ó bí tọ́ba yẹn kọ́ dẹ̀ ajé ṣùgbọ́n nǹkan yẹn ní ìsọwọ́ ọ̀nira gbogbo yìí dáa ní líle kò ní ìsọwọ́ ọ̀nira àwọn èèyàn ní fẹ́ pọ́ńtọ̀ ló fi jọ pé ni. ìhun tá a gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lẹ́ yìí òun ni nǹkan tọ́ba lè mú nira dání lè kàn yín ẹ já lọ wọn i pé náà ni òṣèlú sínú ẹ̀sìn ya yìí kéèyàn kí ara. nẹ́bí wọ́n sì rìn àjò níbi ojú ogun kan báwọn sọ̀hábà ṣe sọ́yọ́ Allahu Akbar wọ́n kí à ah, ìjọ ọlọ́run ní eh, ẹ wá o kí ló ṣẹlẹ̀ gan-an èrè báwọn wà lá àwọn fòsì ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fà fúnra ara yín fa innakum la tad'una as-samma kì í so di ilẹ̀ máa ń pè fà tẹ́ ẹ sọ wípé ká kúkú lọ́gùn kó fi lè tètè gbọ́ ohun tẹ́ ń wí kì í dẹ̀ ṣẹ́ni tó jìnà ń pè dáhùn pé kò tá a bá ké bẹ́ẹ̀ ni kò ní í gbọ́ omi ẹ̀sìn tí ẹ bá ti rẹ́ẹ̀dì kan pé àdìkò ké bọ́lọ̀ àdìkò ké bọ́lọ̀ à ah, hmm, pẹ̀lẹ́kùtù lẹ̀sìn yìí hmm, ìyẹn ẹ̀ ṣe yìí tà nẹ́bí wa sallallahu alaihi wasallam lórí jásí pé yàní anẹ́sù lẹ́dí náà yẹn ṣàṣàbàhó nàbẹ́lì kò fà á àwọn ẹni tí wọ́n ń sìn àwọn kẹfìrí jẹ tí wọ́n dá oríṣiríṣi ilẹ̀ gbogbo ọjọ́ Sunday káàkiri tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ́gùn ẹlòmíì àké báyìí kódà àti dìde mi tó jókòó sí máa diṣẹ́ tí ó ti ké wọ́n lè ní kí wọ́n ṣe iye aláwò kan wọ́n lè ké aláwò tí ó tún ké wọ́n tún gbé nẹ́fílà yọ̀dà lọ bí ìyàwó àwọn àbúfà ìdàlà fún kàwọn lójúmọ́mọ́ bàbá sì fẹ́ sọ̀rọ̀ wọn lọ́yìn ọmọ eléyìí kí náà lẹ́ ń dá wàhálà lẹ́ àwọn kan láwa náà ń dá wàhálà lẹ́ wọn lọ́mọ eléyìí kèlè tó tún dá wàhálà lẹ́ náà wàhálà yẹ̀rọ àlùkò gbẹnẹfìlà dìde ọyàwó ìdí aago márùn àdúgbò nìgbà ẹ wọn gbẹnẹfìlà dìde nẹfìlà àìsùnmọ̀ èwo la fẹ́ pe lé nìkan sẹ́rí àìmọ̀kẹ́ máa ṣe púpọ̀ ju o iná ìlọ̀kẹ́ náà àwọn afẹ́lẹ́ kọfíṣọ yìí ṣe ṣókùlù lẹ̀ ọlọ́ọ̀mì ní tẹ̀kíjì àfùbọ́ọ̀lù ìnàlẹ̀ ìbáàdà tẹ̀já ìlànà mọ̀tàdọ̀lélà kábíyèsí fún mọ̀ òun làárí lọ́dọ̀ ẹni tí ń bẹ̀rù ọlọ́run torí ìjọsìn tó bá ti ọ̀dọ̀ aláìmọ̀kan wá àtànùdánù nísìn subhanallah subhanallah ẹ̀sìn wa kọ̀ fún wa wípé a gbọ́dọ̀ sí nẹ́fílà nígbà tó òun bá fẹ́ wọ̀ báyìí làwọn lọ gbé torí mo rí pé ńgbà tá a fi di aago mẹ́fà dá sí ìyàwó lọ́wọ́ ní gbogbo ìgbà ni mo rí nọ́ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ nẹ́fílà àti wọn ẹ̀yin náà o àwọn ọjọ́ mílíkì ní sàbáyì àwọn ni wọ́n ń bọ̀ òun tí wọ́n máa ń forí kẹlẹ̀ fóònù. àdúgbòsọ́lá ní ètò sàlàyé fún ayé pé àgọ́dọ̀ sọ pé àforí balẹ̀ fọlọ́run náà yàn. nítorí fóònù yẹn máa ń wọ̀ ní kíni àlà kọ́mínà ṣàìtọ́n bí sì máa ń yọ ní kíni kọ́mínà ṣàìtọ́n ìwo méjì àṣetánì àtàṣetánì ni wò. àwọn kẹni wọ́n dẹ̀ sun òru fẹ́ yọ báyìí wọ́n sáré forí balẹ̀ wò ó. subhanallah ẹ wà ẹ wọn kan níbi àwọn máa retí ládàbẹ̀ ni ó mọ̀ sí wáyé báwọn ti lọ́wọ́ sí pàṣẹ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ohun tí wọ́n ń pè ń jà hálà ni káké káwó kéèyàn fi jó sí kọ́rẹ́ yẹn ẹ̀rí pé gbogbo nǹkan rìn kò múrọ̀rùn wá àbó múrọ̀rùn wá kò múrọ̀rùn wá yóò ti máa yéèyàn pé ilé ènìyàn yáfíà iṣẹ́ ẹ̀sìn tá nẹ́bí mu wá ni torí ẹ̀sìn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jòun lẹ̀sìn tá nẹ́bí mu wá kéèyàn wà lórí ìbàjẹ́ kọ́ wá fìsì di ìdá òdodo àti pẹ̀lẹ́kùtù ẹ jẹ́ àwò kí ni ohun tó lé nú ẹ̀sìn wa alimọ̀ṣàkọ̀ tó tẹ́jú lè bó ta ìṣe rẹ̀ kọ́ ìdá tó tóbi nìyẹn lọ́dọ̀ àwọn afọ́ ní òṣèlú. ẹ wá afá wa Imran ibn Hussein Imran ibn Hussein wọ́n gba Islam lágbà wọ́n ti dàgbà gan. wọ́n wá ń sọ fújì sí ọlọ́run sallallahu alaihi wasallam pé jẹ̀dí máa ń dààmú láàmú. irun ló ti láàṣà mákìnyìn ńgbà tá a ti gba Islam bóòlù àti àdì báyìí òṣìṣẹ́ ọlọ́run dẹ̀ sọ pé sọ́ọ̀lì kọ́ ìmọ̀ ọ̀dà máa kírun dò fàyín lẹ́mu tẹ̀sẹ̀tẹ̀ fọkọ àyìndà tọ́ọ̀lù bá lágbára àti kí nídìí òjókòó kì fàyín lẹ́mu tẹ̀sẹ̀tẹ̀ tó o bá tún lágbára àti jókòó kì ẹ̀gbẹ́ lélẹ̀ tó o bá tún lágbára ilé yẹn fọ̀bí ìmẹ́ ọmọ àṣetọ́ka tẹ́bìrì pípẹ́ lélẹ̀sì káwárẹ́ nìkan kọ́ wà lọ sí tuntun wọ́n ti wá rẹ̀ débi pé kò lè dá fágbé yàní àlàáwá ṣàkìlì wọ́n ń palẹ̀ mọ́ àti lọ́ọ́ pẹ́lẹ́ dà rẹ̀ báyìí. kí ni ọyá òun ti ó kírun ni. irọ́ irú wo tẹ́ni yẹn ń sọ sẹ́ni mo ní tí mo fẹ́ sọ bá ti rí mi ìzánu lónìí irú wo ti ń sọ yẹn inú ẹ̀ wà bẹ́ẹ̀ torí kẹ̀kẹ́ ni ni lọ bẹ́ẹ̀ ti ń gẹ̀ẹ́dì àwọn kẹ̀kẹ́ dáhùn wí ni kẹ̀kẹ́ nìyẹn ẹ̀sìn yìí dẹ̀ ní lọ́ba dé. hátà zálìkà rọ́jò láyẹ̀sẹ̀ sí àníyàn tàwa bá ọ̀la ń fàdé àti sàlọ̀ àlá ìkájú nìyẹn agbókùtà fún ọyọ àgbẹ̀ kò rí sábà ẹ nu dí fún kẹ wá pépà kẹ fi nù àbí kẹ fòkúta nu dí fún orí bí ọwọ́ àyẹn náà ńgbà alákàyè dẹsí wà ń bẹ kọ máa fẹmí kírun yẹn lọ nínú àwọn ọ̀dẹ̀kùn ẹ̀sìn wa nìyẹn ẹni tọrẹ kọ máa gbà ọ àtúntàfà òkè tí a fi mi nà làzá ẹni tó tọ́ àbùkù fáwẹ̀lẹ́ asafaru kò tí a tún mi nà làdá ẹni tó tíráfù ó kí wọn méjì iṣẹ́ di mẹ́rin nítorí díẹ̀ nínú ìyà òun nìrìn àjò díẹ̀ nínú ìyà òun nìrìn àjò so nípa bẹ́ẹ̀ tẹ bá ti rí kíní kan tó le kankan yàtọ̀ ìwọ nǹkan táwọn ọmọ yẹn máa ń pè nílẹ̀ kankan ọ yàtọ̀ kéèyàn mú nǹkan lọ́kùnkúndùn kankan náà lọ́dọ̀ tiwọn ṣùgbọ́n tó bá ọwọ́ ìnira dé là ń parí à ń sọ fáwọn èèyàn nísìnyí kí a ó sì láǹfààní ọ kí ni wọn fi mọ̀ pa àǹfààní ọ agbọn lọsọ dé agbọn obì yìí wọn ni ẹ ti mẹsìn léjú àbá kí lè wúlọ àmì ilé ni sí onírùngbọ̀n yẹn wà lọ fárùngbọ̀n rẹ báyìí omi ń jáde lójú rẹ ní àbíbò kí ni ohun téèyàn ṣe tó fi lé ń bi pé a nígbà tí ẹ ọlọ́run ò ní kẹ wáyé lóbìn ẹ jẹ́ kí wọ́n rá mi ipá àfa nìyí ọ̀dà ẹ̀yin tẹ́lẹ̀ ń tẹ̀lé ṣége tí ò níyà sí yín kọ́ ẹwà gan rẹ̀ ọ̀dà títọ́pọ̀ sìkìtì báyìí ó ti wá jáde pé tẹ̀sùn bá níyà sùn nìkẹ́lẹ́ lọ́ọ́ mú ẹ̀ ṣe mú ìgbọ̀n níyà sùn yẹn náà sí. àbí kì í ṣe ṣé wòye ni níyà sùn mọ́ ni. bẹ́ẹ̀ ṣe mú tẹ̀sùbà rẹ̀ rẹ̀ wọ́n yẹ kẹ́ mú rúgbọ̀n rẹ̀ rí yìí sọ wípé níyàsù yìí ṣe kèé sàfà ọkùnrin afọ ọkùnrin lámọ̀ sí ànípé òbí. wá nìyí àwọn yẹn fẹ́ máa pè láàfà ṣùgbọ́n wọ́n fò sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ti mú kẹ́ lé jù. ẹ dákun lẹ́yìn ká sọ fún ọ yìí pé tó wà nù sílẹ̀ nìyẹn bẹ́ẹ̀ bá ti wá wí bẹ́ẹ̀ à ah, tiwọn yẹn ti lé kẹ́kẹ́ jù wọn ò tiẹ̀ jẹ́ ọ̀rọ̀ kó wá ní ó ti rọ̀. mo rọ̀ bá nìyẹn ti mo tọ́ bá fẹ́ mú nira wa á wà rọrùn kì í ṣe irú kéèyàn sọ fún yẹn ìyàwó rẹ̀ nísì ó ṣe menstruation tán wẹ̀ kọ̀wẹ̀ bọ̀rọ̀ wọ́n sì ní kú kátà sí wá pàṣẹ fún kí ọ lọ wẹ̀ ọ̀yá lọ wẹ̀ wọ́n á ní ẹ̀sìn yìí ti fẹ́ lé koko jù líle bò ó ìwọ́n sì fẹ́ gbẹ̀tọ̀ jẹ kì í ṣe líle dání oúnjẹ fún mi ó rí pé ibi tí ń pa mí ni nígbà wàá fóun tó lé kẹ́lẹ́ àfi lè tètè já ẹ̀sìn yẹn yìí ti fẹ́ lé jù líle bò ó sọ̀rọ̀ yẹn ti clear rẹ èyí tí ọba mú nira wá tábà rí pé nǹkan kan mú nira wá tẹ́nìkan sì dúró lórí pé bá a ti ṣe nìyẹn á jọ sọ pé kì í sùn sùn ọ̀tá nẹ́bì fi lé lẹ́nu ọyẹ kó lè tẹ̀ àyè bá ìbéèrè lè wá sí wa lẹ́mìí nígbà bá parí ká tún máa béèrè lórí ẹ̀. sọ ní abẹ́ ọ̀rọ̀ ìwà tó dáa bá ti gbàgbọ́ yé ìwà tó dáa tọ́lé lomi àdáwọn ẹ̀ ti bàjẹ́ kí ni ń jẹ́ wà tó dáa kọ̀ ohun ni abdullahi ibn عن أبيه عن عبد الله بن عمرو قال أربع أربع خلال فداء أوتيتهن فلا يضرك ما عزل عنك من الدنيا حسن حسن خليقة وعفاف الجرمة وصدق الحديث وحفظ أمانة. آه، عبد الله بن صالح حدثنا. وصفوا abdullahi ibn sọ́yìn wa sọ yìí pé musa ibn ali yìí náà sọ fún mi kọ́wá látọ̀dọ̀ bàbá ẹ̀ yẹn náà tún lọ́wọ́ látọ̀dọ̀ abdullahi ibn amrin ibn al-as wọ́n lè fa àwọn aṣọ pé arba'u khilali ìṣesí mẹ́rin kan bẹ̀ káwọn náà dé mọ́wọ́ dáadáa o wọ́n máa fọmọ ní kàrẹ́ ká tó fi ní gbàgbé arba'u khilali ìṣesí mẹ́ta kan mẹ́rin kan bẹ̀ ìdá ọ̀hún ìtàhùn náà tọ́lọ́hún bá ti jogún ṣèṣí mẹ́rẹ̀ẹ̀rin yìí fún ẹ kọ̀lá yadurruka máa ń filà àǹkà mi nà dúnìyà. ihun tí wọn ọba jẹ́ ọdọ́wọ́ rẹ̀ nínú ayé kò lè ní ọ lára mọ́. ẹ jẹ́ àtúngbọ́ lẹ́ẹ̀kan sí wọn ni arúgbáhùn kìláàlì ìṣesí mẹ́rin kan bẹ̀. ìdá àwọn fìyìtà òǹnà tí wọn bá ti fún ọ ní mẹ́rẹ̀ẹ̀rin yẹn kọlá yadurruka máa ń filà àǹkà mi kò lè kó nira báyà ohun tí wọ́n bá fi kó lọ́dọ̀ rẹ̀ tí wọ́n mú kó lọ́dọ̀ ẹnu ayé tí wọ́n jẹ́ ọjọ́ wẹ̀ ẹnu ayé kò lè kó nira kẹta bọ̀ alákọ̀ọ́kọ́ nínú òṣèṣì yẹn ká dè mọ́wọ́ òun ni husnu khaliqa ìwà dáadáa ìwà dáadáa kódà kéèyàn máa ní gbogbo ayé tó bá ti níwà dáadáa ẹ̀ kò lè kó nira ọ̀bọ̀ wọ́n máa ní ìjà táwọn èèyàn dún ní láyé mọ́ ìwà dáadáa wàhánsáàfù tóhìmẹ̀ àti ìmájẹ aláàlí jíjìnà sí àràmù yẹ́nyẹ́ ẹ̀rí ìmájẹ aláàlí kódà bí yẹn bá tún fẹ́ jẹ aláàlí yẹn kó tún mọ níbà àbẹ́ẹ̀ tún rí nǹkan mẹ́ kí yẹn tún jẹ́ kọ́ ọmọ níbà kí yẹn ìtumọ̀ àfáàfù tó ẹ̀mẹ́ nìyẹn ìjìnlẹ̀ sí aráàmù níbi ohun tí yẹn bá fẹ́ jẹ aláàlí tí yẹn tó wá fẹ́ jẹ ẹ̀kú má pọ̀ kẹ́yìn tó máa tẹ̀lé sínú gbàdú èmi àmì lè ṣe ẹni oúnjẹ tí mo bá jẹ mo gbọ́dọ̀ mú ọ̀rọ̀ bọ̀ kẹ́lí àfààní tí ijọ́ tí ò ní sówó. bí ìpọ́lọ́hún ò ṣe nǹkan kan lọ́pàá da ọ̀rọ̀ sí ọ̀bá yá ọwọ àánú ẹ̀kọ́ táwọn afọ ní tárúbíyà tó máa fi ń kọ yẹn pé kódà ọmọ èèyàn ìyẹn gbọ́dọ̀ jọ máa sùn lórí fóònù. èèyàn ó fi kọ pé álámù wà láyé yìí ẹrù ń bẹ láyé ọlọ́nkọ́ bá ní kí àwọn òbí wa irú gbogbo àwa yìí ilẹ̀ ilẹ̀ ẹlẹ́ ìtalẹ̀ ni wọ́n bí àwa yìí sábà bẹ̀rẹ̀ sí bí ẹlòmíín nú àwa ipe kí ni jẹ́ talẹ̀ ọmọ torí gbogbo ohun tí kálukú wa bá wọn bá ti rẹ ní sìmẹ́ǹtì kololo ni inú àlàpà àlàpà ni làwọn tún gbé sí sí wọn ẹ̀yìn lè bọ́tọ̀ sọ tó ṣe pé ìtalẹ̀ ìtalẹ̀ báyìí tá a gbọ́n jùmọ̀ dáadáa báyìí gbogbo àní báyìí tó bá ti di pé wọ́n tẹ̀ di wa ń kéke wọ́n ó kéèdú sínú ilé ẹgbẹ́ tí yẹn bí wọlé alábíàmọ́ báyìí ìyẹn ọkọ̀ jáde wúyà lẹ́ẹ̀kan náà. a sì bá ẹ ní àgbádá ní kíná làwọn òbí ti wá ń lò ẹ ní àgbádá onípupa àti onípẹ̀pẹ̀ kẹ́yìn sọ̀tẹ́ ní tẹ́bí gbógun sí yẹn. wọn la bá táwọn bàbá wọn bá fẹ́ dọ́là yẹnyẹn wọn gbà fún táwọn òbí sọ́lá nìyẹn wọn tẹ ní pẹ̀pẹ́ yẹn àlejò àwọn àjòkò rẹ títí dì sin náà ẹni tó bá sì fẹ́ kí tahajud òun ó ṣe déédéé nẹfìlẹ òru òun tó bá sùn lórí fóònù fóòmù kò ní máa rọrùn Ọlọ́run bá fẹ́ ló tí èèbá ti pẹ́ ni tó ti bá a sábà tẹ́lẹ̀ pé tọ́bẹ̀ ti dago mẹ́rin ń bá sùn lágo méjìlá ń dìde òun ló kù ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ tọba lọ́wọ́ wo tó ní fóòmù dé yìí àfà ìgbà tí wọ́n ti as-salatu khairu minan ìgbà yẹn ló tàbí tí wọ́n ti ẹ̀ máa múra yìí ká mọ̀ yẹn tọ́lá yẹ kí nù inú nǹkan tí àwọn afáwa kà nínú àlẹ́ ọ̀mọ́rú àlùmọ̀ọ́yìnà àlàfíàmì lẹ́yìn òun ni kéèyàn sùn lẹ̀lẹ̀ yes àwọn alámọ̀rí tó lè ràn yàn lọ́wọ́ téèyàn fi lè rí náà fi lọ́ọ́ rúṣe òun ni kó sùn lẹ̀lẹ̀ bí orí ẹni tó rọrùn yẹn ò ní dẹrùn ó sì lè máa mọ̀ páyé yìí kì í ṣe bí láti gbádùn nìyẹn jìnnà ni. sáré balẹ̀ mọ́ ṣáwọ́ fẹ́lẹ́ àrùndì láàmú sáwọ́tọ́nu láti ń lè àmúra náà wà dá kálí mọ́ ìdì. ìyẹn kẹ́ wà láyé lásán wọn ò ní kó fi ṣèlú fa kọ́kẹ́ fi rí kọjá zákàlì ìdì ń bí tá a ṣàlùkáwà ní ti ń lọ yẹ kó fi fònà débẹ̀ ni. ọba nìyẹn ti yé ṣùgbọ́n gbogbo ẹni tó bá wà nínú táráfù inú gbádùn àyọ̀pọ̀rọ̀ yẹn gbogbo gbà. ọ̀dà ọ̀dà ẹ̀ní ló fi jásí pé gbogbo àwọn tó bá ní dúkìá àwọn ò o tọ́lá àfàlà wa ẹ bá rí nǹkan kan tọ́jọ́ bí owó wọ́n fún wa ní àná. ló jẹ́ kí n máa darí ẹ̀ wípé àwọn tó bá lówó àwọn tó bá lówó bí àwọn wọn bá fi kú bá wọn ṣeré báyìí ìjà bẹ̀rẹ̀ ni ẹ̀sìn rẹ ti péjọ́ kan ọjọ́jọ́ kan mo tí ó wí náà ni pé o ti wá pa mí. àfipá kọ́ ọ wá sí leléyìí wá sí bú o ni wá sí tó ń pè. orí wọn ní fẹ́ kú. àfáàfù tó ìmọ̀ òun ni kéèyàn jìnnà sí ìmọ̀ ajé haram. aláàlí tí yẹn bá tún wá fẹ́ jẹ àlàyé yìí dáhùn kó kéré kíyẹn tún máa wà sẹ́ẹ̀lì sínú aládùn yín ṣàgbádùn yìí pani èmi o a n lè ṣe kí n wá jẹun kí n má fẹ̀yìn sí. títí pé kíyẹn fi ìyà jẹrẹ o ẹ̀wọ̀n ń bò ṣe pé tẹ́rù bí àlá lọ sí ń gbàdá ṣọ àmìlẹ̀ Sudan. nínú òṣèṣì tó máa ń ṣe fún wa ni pé láàrin ọ̀sẹ̀ oníjọ́ tà ní jẹrin láti fi rè wa. àbẹ́ ti kẹ́ẹ̀tì ike ọjọ́ èyí ṣe déédéé bákan náà tọ́ba yìí alamori ọkùnrin ní gbogbo àlámọ̀rí rẹ̀ jẹ́ gbẹdẹmukẹ kò ní gbégbèsè ayé tó rọrùn akẹ́ sáré ní tọ́ba jóbìnrin èyí tó súnmọ́ ni kó yá lágbèrè tàbí kó máa chéǹjì ilé ọkọ̀ káàkiri gbà tí ọba ti sí tẹ lọ́rùn nígbà fi jẹun òun alayhi salatu wa salam gbàdọ́ lọ bẹ ọmọ tó fi ń bi léèrè pé báàlì rẹ̀ ń kọ́ níbẹ̀ ni wọ́n ló kọ́ dẹ̀ bó wàá lọ́rọ̀ ọ̀sẹ̀ mi à ó ní kò dùn ọ́ gbogbo ẹ̀ka bóńbóń ni kò tiẹ̀ rọrùn rárá ẹ̀ẹ́n kò rọrùn ọ̀dà tí ọkọ̀ ẹ̀ bá dé júwèé pé bàbá yẹn báyìí ló ṣe rí ó béèrè rẹ̀ onímọ̀lẹ́nu ọ̀nà ilé rẹ̀ yé ọ̀dà kó ṣéǹjẹ̀ o òun ọ̀dẹ̀ sì gbá láàyè ìgbà tọkọ dé ńkọ́ tá béèrè wa wọ́n ní bẹ́ẹ̀ ni bàbá kan wá wọn rí báyà ó ti yé mi màá sọ nǹkan sọlọ kí ni wọ́n á wí fún ọ wọ́n ti ẹbéèrè pé bò láti ń lóògbé ayé mo ní gbogbo ẹkún pinpin ẹẹ kí ni wọ́n tó sọ wọ́n ní ẹnu ọ̀nà yóò da pé ká ẹẹ òkè ìyẹn bá sọ fún pé ìwọ gẹ́gẹ́ lẹ́nu ọ̀nà ẹni wọ́n máa lọ léyìn. obìnrin tó ń sunkún ẹran tó ń sunkún ẹja pé gàrí nìkan là ń wà mu eléyìí ni ò lè wúlò bẹ́ẹ̀ sí sábà máa parọ́ kan àjẹ lókù. ẹ wòye aláwọ àyìnṣà ọjà aláwọsálà àyìnṣà ọmọlẹmọmìnì wọn lè fi lè márùn lé oúnjẹ ọlọ ọlọlọ àlùsálà òṣùpá kẹ lọ òṣùpá kejì máa lọ wọn wá ń béèrè pé kí lè máa fi jẹ wọn à àlẹ àsùwádà dúdú méjì ni àlùmọ owó támù dàbí inú àtòmí wọn la máa fi ń so oúnjẹ ẹ rí ǹgbà tó kẹ́ ọ̀rọ̀ àti wọ́n gẹ́gẹ́ bí ìṣesí obìnrin torí yẹn làwọn ọ̀yá wa yẹn tí wọ́n sọ wípé áá ah, wọ́n ah, yẹ kí àwọn àmẹ́rin ìdáyàtọ̀ ká wú àtọwọ́ ká wú gbogbo yẹn ó tètè rí wa sí á ah, ó fi àwọn ohun ọlọ́run lélẹ̀ ó jẹ́ kí wọ́n rí náà ní sálọ́lọ́ wa kí lọ́lọ́run padà sí fún wọn ọlọ́run padà ọ padà sọ àwọn lẹ́tà in kuntunna turidna tó bá jásí ayé rẹ níbi báyìí ọ̀tà àlẹ́yìn ọ̀yẹ̀ máa bọ̀ wá mo mọ̀ tẹ́ ọkùn nà ní wàá fún yín ládùn yẹn gbá tẹ́ gbádùn gbẹdẹmukẹ́ kò nà ẹ wàá ní jẹ́yàwó ń tẹ́ ọlọ́run mọ́ èwo a o ń yẹn máa káyé máa bá ní sáwọn dáadáa òwìdílẹ̀ àwọn kan rí i pé gbèsè ayé àìní ọ̀dà wọ́n kàn ti sọ fún ànẹ́bì ni ọlọ́run dẹ̀ ní ẹ̀sẹ̀ sànẹ́bì àbáyé àwọn làwọn ọ̀sẹ̀ sáyé ànẹ́bì làwọn ọ̀sẹ̀ sàǹtà wọn á dẹni yọnu a sọ pé ìṣesí mẹ́rin kan bẹ̀ tọ́lọ̀ ń bá fún ọ ní mẹ́rẹ̀ẹ̀rin ọ̀la yẹn tó rúkà kò lè kó nira báyìí máa àwọn zìlà àǹkà mi nà dúnìyà ìwọ̀n yóò tí wọ́n bá yẹ kú òfin nínú ayé tí ò tọ́ lọ́wọ́ aláwọ̀ kan bẹ̀ ni hosùn kàlíkàn ìwà dáadáa ìkejì òun náà ní kí ni àfáàfó tó ẹ̀nà ẹ má gbàgbé mo ṣe ṣàlàyé o òun náà ní kéèyàn ṣe kí ni o kéèyàn jìnnà sí ìmọ̀ àjẹ yẹnyẹn aláàlí déèyàn bá tún fẹ́ jẹ kó má pọ̀ jù lẹ́yìn náà ni pé kéèyàn má tẹ̀rì sínú ìgbádùn torí yẹn ní lónìí ó lè dọ̀la ayé wà ẹ wọlé rárá àyè nìyí wọ́n bá gbogbo yìí tọ́ ìyẹn ní lónìí ọlọ́run bọ́dà rí ẹni ẹni tó ní lónìí tọ́jọ́ gbogbo òṣèṣì yẹn òun náà nìyẹn gbọ́dọ̀ máa ro pọ̀ ẹ̀rí máa ṣéǹjì á máa fàdúpẹ́ lè máa lọ́wọ́ bá lófin fún wa lè mọ kí ni alámúlijọ́ lára àwọn tí wọ́n fẹ́ jẹ tí wọ́n rí jẹ ebi. sọ àfáàfò sọ ọ̀nà nìyẹn pé kéèyàn fi àjẹrà rẹ wọn kéèyàn kẹ wò sùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan nírú béèrè tẹrọ Ọlọ́run ọba kan bí mí lẹ́nu jọ mẹ́ta yìí ń pa pé ká máa fẹsẹ̀ rìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan súnà súnà ni tó ti kú ọyẹ ká jù ní àwọn ń sọ fáwọn àfa aláìdé fìlà ètò ẹ bá ti dé fìlà lórí ẹyọ bàtà lẹ́sẹ̀ ẹ wá rìn láti bí lọ síbi ìsàgbélàdò àbí kẹrin lọ sí ẹ kọ́sọ́mù kọ́sọ́mù ò jìnnà mọ́ ọjà àgbẹ̀ níparí ọjà àgbẹ̀ lọ́hùn náà ẹ̀yìn lọ́dọ̀ àwọn tó lọ́lá jù yín lọ ti rìn bẹ́ẹ̀ láti fi jí súnà yìí láti fi jí súnà yìí ọmọ ayọ̀fìlà lórí àwọn ayọ̀fìlà lórí ni mo kọ́ ń bá wí náà yàrá táwọn ayọ̀fìlà lórí ẹ ayọ̀fìlà lórí ẹjẹ́ ayọ̀bàtà náà àfáàbí wa yọ bàtà yẹn káwa jí súnmọ́ yẹn á bẹ̀rẹ̀ rìn láti bí irú ọjà yìí yẹn lọ sọ́jà gbẹ̀ ọlọ́bọ̀ ẹ báwọn kẹ bá fẹ́ lọ pé mo fẹ́ jí súnmọ́ yẹn nígbà àwọn bá ti di kó ṣe bẹ́ẹ̀ mọ́ lọ́la kí ni pírọ́blẹ́mù mi lè ẹni tó kàn fẹ́ ṣe rìyábọ̀ tó ń fẹsẹ̀ rìn káàkiri ńkọ́ wọ́n lọ ti di rìyábọ̀ nígbà táwọn yẹn ti mọ̀ eré ìdárayá. ìkẹta nínú òṣèṣì yẹn ọ̀nà ẹ̀nà sídìkù hadith ọ̀rọ̀ òdodo ní máa ń sọ̀rọ̀ ní máa ń sọ̀rọ̀ láti sọ̀rọ̀ òdodo mọ̀ sídìkù mọ́nì ọ̀dọ́dọ́ bẹ́ẹ̀ máa ń láyìn àwọn ọlọ́pàá nù hadith abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu ó ti sọ̀rọ̀ wọn pé ìyá ẹ̀gbọ́n mọ̀ sídìk ẹ sọ́ra yín pẹ̀lú àti máa sọ̀rọ̀ òdodo fa ẹ̀nà sídìkù nítorí pé òdodo yẹn o yahdi ila albir áfi ni mọ̀ náà dáadáa ni o albir dáadáa wá nìyẹn yahdi ila aljanna wọn máa máa tọ́yìn ẹ̀sán ní aljanna ìyẹn oníyẹ máa tó lórí hàtà yóò fi tẹ̀lé àyìn dọ̀láhì sídìí ìfà tí wọ́n á fi kàkọ́lẹ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run kó lórí òdodo máa ń láyẹn pọ̀ ẹ̀ wà arákùnrin kan yàní ìsàjára di àkì wọ́n lé pa rẹ̀ wọ́n fẹ́ fi ní sùdà ọwọ́ asáwọlé ni ẹnu ọ̀sáyè lè wọnú lé má wọnú lé mi ọ̀yà tó sẹ́nu lẹ ẹnu ọ̀nà lẹ fún bíbá yìí nítòsí ilé ẹnu ọ̀nà táwọn ènìyàn ọ̀tọ̀ wọlé tí wọ́n bá fẹ́ lé wọ́n sì mọ̀ kéle yẹn lọ́sáwọ́ wọ́n ní bọ́sẹ́ ilẹ̀ fún bẹ́ẹ̀ ọba bọ́ bẹ́ẹ̀. àwọn yẹn bá dé ọ̀gbẹ́ni tó sáwọ́ ilé rẹ̀ ń kọ́ òun ní lẹ́yìn ilẹ̀kùn yìí wọ́n ní kọ́ òdodo ni ẹnìyẹn sì pa kódà ìyẹn ti fẹ́ẹ̀ parẹ́ mọ́ fi tán wà pé abẹ́rẹ́ wà wọ dára ẹ̀ táà sára máa tẹ̀lé. kódà àdìsí tọ́jọ́ wípé irọ́ mẹ́ta ń bẹ irọ́ yẹn àwọn afáwọn abúlé àlàyé ẹ̀jẹ̀ pé sáwóríyà gan ni kò kí ń ṣe rọ́ sáwóríyà lọ nínú ẹ̀yìn ìbẹ̀lágàn bàbá ni wàrà yòówà rí sáwóríyà tàbí. ìyẹn ni kó fi pamọ́ yóò fi pamọ́ fífi pamọ́ ni wọ́n ń pè ní táwóríà ìpọ̀rọ̀ mọ́mọ́ yẹn lónìí. bí irú ìgbà tí anabi sallallahu alaihi wasallam ọwọ́ àwọn ajú àbáko Siddiq ọjà lọ tààlà náà dẹ̀ wà lẹ́yìn àwọn kèsè rí mọ́tí yẹn wá ń di àbáko ìlérè pé ta ni ń bẹ níwájú rẹ ọwọ́ ajá lọ́wọ́ lóhùn pé háàdì yahadi ní sẹ́bìl sọ́gbà afinimọ̀nà ẹ̀kẹ́ máa ti lẹ́ni tẹ́ rí wájú mi yẹn ń tọ́ni sọ́nà lọ sósì jọ wọn ṣe àbí ọ̀jọ́ ń dòótọ́ ẹni tí ń lo òkè ọjà tí ọmọ náà tọmọ òkè ọjà wa ní tẹ̀lé mi tẹ́wọ̀n pé wájú náà bọ̀ sí. ìtumọ̀ tó wà ń tò sí yẹn làwọn kèfèrí yẹn gbọ́ wọn yà ń bá tiwọn lọ pé ọ̀ náà dá kí dẹ́ni ìtumọ̀ tó àbáfẹ́ sí ti fi gbà lérò lọ́dí aláta ìtumọ̀ tó jìnnà ẹ̀ tọ̀hún. wọ́n sọ pé òdodo yẹn ṣé irọ́ tó ń wí yẹn kìí ṣe rọ́ṣẹ́ táwọ́rì àlọ́gbọ́dọ̀ jẹ. ẹ̀wọ́n ọ̀rọ̀ sí nàbí láyé Ibrahim alayhi salatu wa salam mẹ́ta lọ wọ́n ní irọ́ yẹn kí pé náà ni pé ló ti jẹ́ ó ní ó ní ó tó òun ṣé ṣe ó tó rẹ̀ òkútó rẹ ni tí ọ̀la ni ẹ̀sìn ẹnu òun là máa ń sọ fún àwọn adájọ́ kọ ìyàwó wípé obìnrin jẹ ìyàwó wa kò pé kì í sọmọ ìyá wa mọ́ obìnrin bá máa sọ ìwọ ọmọ ìyá a tún máa máa fún lẹ́tọ̀ yẹn kó tó gba tó ń kílíà bẹ́ẹ̀ tó irọ́ yẹn irọ́ tó kọ́ pa wọn jẹ́ ni ẹ mọ̀ fáwọn ọlọ́kadà yẹn wàhálà wọn pọ̀ ó onítọ̀pọ̀ sọ pé kò dúró wọn yẹn fẹ́ kéèyàn dá wọn dúró ìfẹ́ sílẹ̀ bá ń ra búrẹ́dì yẹn bọ̀ ni ẹ mọ̀ fáwọn ọlọ́kadà yẹn wàhálà wọn pọ̀ wọn ò ní fẹ́ kéèyàn dá wọn dúró. sọ ti kílíà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ alḥarbu sọ́jà nísìnyí ọlọ́sọ̀rọ̀ fún àwọn ọ̀tá wọn ni wọ́n sọ pé mùsùlùmí kan ti dé àárín yìí.

ìkẹta náà ni alátùnṣe alátùnṣe ọ̀parọ́ yẹn dọdọ ẹ̀ bíá ó sì wá sọ̀rọ̀ rẹ̀ dáadáa o kí ni wọ́n fi lè dùn síra o. so nípa bẹ́ẹ̀ ìṣesí kẹta nínú ṣèṣọ ìpè tọ́lọ́run bẹ́ẹ̀ ti fún ẹ báyìí kọ́ máa ń ní nǹkan láyé gan kò lè bó nira báyìí ọ̀nà sẹ́díkù hadith ọ̀rọ̀ òtítọ́ kódà bó ṣe pọ́ òdodo yẹn tó o bá sọ báyìí á kó yà jẹ kéèyàn sọ ẹ̀wọ̀n kó dodo yẹn ọlọ́run fi là fáwọn Ka'b bin Malik radiyallahu ta'ala anhu ní ẹ̀rí eléyìí òun ti sòótọ́ ní tiẹ̀ ṣé gàtíà ìdíṣẹ́ ọlọ́run kò sí nìkan kódà tá a bá sọ para dẹ́yìn a ara ọ̀dẹ̀mí tó báyìí rí nǹkan lóògùn yẹn. kíní ẹ̀fà nira o àbí ọ̀fà nira ọ̀fà nira o nítorí pé àfáà àfáà bin Malik wọ́n wà ní kíni Islamic State wọ́n fanira kí ọ̀yà yín gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ sùn odidi ogójì ọjọ́ gbogbo lẹ́dẹ̀ yìí padà mọ́ lójú pé iná làwọn àfáà máa ń sọ pé àwa àdúgbò rẹ hajj fà ọ́ ṣé lọ́ba yẹn lódì tó máa tí o bá ti ní sànfàní láì má tẹ̀ rẹ̀ jẹ àwọn ìwọ máa fẹnu yí ipò lẹ́kọ̀ọ́ kẹfì ẹ ẹ ìranu yìí ẹ pàkínní yìí ti ẹ̀yin náà sì mọ dodo tó tiẹ̀ máa rí sọ lẹ́kọ̀ọ́ kan tó súnmọ́ alihamudulilayi lóòótọ́ tí ẹ bá ṣe tàlíbí sùtọ́ ń ṣe adúgbò fọlọ́ wọn là á ṣiṣẹ́ kan ṣùgbọ́n àrùn ipá ń ṣiṣẹ́ léyìí tá bá lọ díẹ̀ díẹ̀ wọn là á ṣe nǹkan wọn làwọn láwọn tí òkè wọn wúlò jù wá lọ alihamudulilayi ọjọ́ bíi ipá ń ṣiṣẹ́ díẹ̀ díẹ̀ fọlọ́ ń dáadáa ṣe aláya àwọn kan bẹ́ẹ̀ náà àwọn tó máa bá wa tà ní ẹ̀jìn yẹn ẹ̀gà alhamdulillah àwọn òbí wọn náà ti ń rẹ́ bòrè pa báyìí wọ́n ti ń rẹ́ bòrè pa kálukú wọn ní òsì lè má máàkì ẹ̀ báyìí ọkẹ́ máàkì ẹ̀ ó ṣe díẹ̀ yọ ọ̀sẹ̀ fún nùrù gbọ̀n tẹ́lẹ̀tẹ́lẹ̀ sì ni yọ ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ àwọn náà sì ń rí i pé kíní táwọn ọmọ yìí sí táwọn kíní yìí ń tẹnu wọ́ yìí <laughs> àwọn sì ń fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n yẹn yẹn ẹlòmíì nìyí